bẹ́ẹ̀ náà làjẹ́já rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìrọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìrọ̀rùn rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ti máa ó bá dàgbé ààmà bẹ́ẹ̀ náà dẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ rẹ̀ ó ti máa láyé ń bí ọlọ́mọdà wà láàmú lónìí ibi tá a wá lọ أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعف وأطيعوا الله ọlọ́run ní ẹ̀jẹ̀ ọlọ́run wọ́n á pé ọlọ́ha ẹ̀jẹ̀ lọ́lọ́run àwọn àwọn ọlọ́run bá ń bá wípé kí wọ́n tẹ̀lé wọn àwọn olùgbàjọ́ ọjọ́jọ́ ọlọ́run ní ẹ̀jẹ̀ léhun ọlọ́run táwà tẹ̀lé dà ṣebí ní tí èèyàn bá rí èèyàn máa ń tẹ̀lé àbíbẹ̀ ẹ̀kọ́ ìyẹn làwọn afáàdì sọ wípé ẹ máa tẹ̀ láti ọlọ ẹ rí pé mo ti láti kan fún yín jòló abẹ́tí gbàgbé ní kamgbe. tí àwọn sọ torí àwọn tí ọ̀wà bí wẹ́lẹ̀ àtàwọn abẹ́tí gbàgbé ẹtí àgbàgbé náà tí mo yẹbi hajj bá wà ní ọ̀rọ̀ kí ni mo gbé ó sì lọ́wọ́ gàjú ó sì gàjú yàrá láti kú rárá yàrá láti kí ni ń jẹ ah ìlà ìlẹ̀lá rárá ó ti parí mi ẹ̀yìn ní lọ wọ́n bá wọn ẹ̀yìn rọra jẹ́yìn rẹ̀ ẹ̀yìn mọ́jọ́ gbọ́ rojọ́ ìyàtọ̀ ayọ́wá kíláàsì yóò wà nìkan ìwọ̀n ìrìnká bí ìgbóná tí mo ti ṣàlàyé rẹ̀ tí mo fún nílá pẹ̀lú èyí tó pọ̀ nínú àlùkọ̀rọ̀ áàyàn ọ̀rá ń jẹ́bi kò sí wàhálà tí ò jẹ́ ń ṣe kíláàsì mọ́nà àwọn ilé yóò kàn wọ́n dà mọ́ lóra rẹ̀. wá àti ọlọ́ha ẹ tẹ̀lé ah, kí ni ló ti ẹ̀ fi ṣàlàyé rẹ̀ ní òfìgbé èmi fẹ́ sọ̀rọ̀ bá torí àwọn ilé àwọn ilé mi ò jẹ́ bẹ́ẹ̀ jẹjẹ bẹ́ẹ̀ sọ. ẹ̀jẹ̀ nítorí ọlọ́run ẹja sọ bá àwọn báwọn bàbá wa bí sọ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ já a lè rí ṣùgbọ́n àárín àwọn àríṣàmì rẹ̀ àwọn àríṣàmì rẹ̀ táàárín ìtọ́ka ní sí wọ́n ní kẹfà àrọ́sà àárín sọ̀rọ̀ bí a bí àlàmá tí ń kẹfí rẹ̀ ní àlẹ́yìn wọn nàhárù wọn ṣàmùtù wọn kọmọrù ẹ̀ láìláì ẹ̀tù ti gbàjẹ́ eléyìn náà láàá ti ń kónú gàgá wọn ọ̀rán sí máa ìgbọ́ mùtákọ̀ ẹ̀ẹ́n kí ni mùtákọ̀ hmm. mùtádọ̀ hmm, dọ̀ ọ̀sọ̀rọ̀ lókè mùtádọ̀. Thank you àlùmọ̀kọ̀tàdọ̀ àbí mùsùtàdọ̀ ẹ̀wọ̀ ẹjẹ́ mọ́ bá tẹ̀síìrì lọ ìgbọ́n tẹ́ wíjáre ẹmọ́ta ọjọ́ àjẹ́kọ̀ọ́ ní wà á fi ọba tó láàrẹ bọ́sẹ̀yìn bọ́sẹ̀yìn bọ́sẹ̀yìn tẹ̀lé ẹ máa tẹ̀lé ọlọ́run ọba tó láàrẹ kí lọ fẹ́ fi ọmọ ṣe ń bì. ẹ máa tẹ̀lé lọ́wọ́ bọ́bá tó láàrin gan-an pẹ̀lú kékeré tẹ̀lé àwọn àṣẹ rẹ̀ pẹ̀lú kẹ́ ẹ jìnnà sí àwọn nǹkan tó kọ̀ ẹni tí ń bá gbọ́rọ̀ sọ́rọ̀ lẹ́nu tó ṣe pé máa ṣe ọlọ́run ní máa ṣe má ṣe ọlọ́run kò ní í débẹ̀ òní tẹ̀lọ́rọ̀ ṣe wọ́n mọ̀ pé ha ọ̀pọ̀ náà kúrò ní àjọ ọ̀pọ̀ bó ti wà ń bí ìgbẹ́ láàlè wọ́n níbẹ̀ máa ń jà bẹ́ẹ̀ náà kan irú àyà ilé ìgbẹ́ wà máa fàálàmọ́ annama ara ọ̀sùn iná ìbàráwò lórí ìlú ṣebó ní ṣebó ní ah wà tẹ́ẹ̀bá wo dáadáa kò fẹ́ sí àtọ́ ń bẹ láàrin àti ọyá bàǹkà tí a yìí bùrọ̀ náà wà pé ọmọ lọ́wọ́ àwọn rọ̀ sí وحقيرهم وعلى رسول فإن توليتم فإن تولوا له فإن الله لا يحب الكافرين كيني وأطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. Nẹ́tọ̀ ń bẹ ní nóòrù, ń bẹ nóòrù náà lókè lọ́rọ̀ tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàwa ńlá ẹ̀tún ni. wá ní tòbí ẹ̀wọ̀n. wá ní àdáwọ̀ ọdún ìgbìmọ̀ ṣàyí tá a bá kó àwọn yẹn pọ̀ mọ́ra wọn ìtumọ̀ ń tá a fẹ́ gbọ́yé ń bí yóò àjáde torí pé àwọn yẹn wọ́n rọra wọn lọ́wọ́ lórí àti gbọ́kàn nínú ayé ni pé kan náà wọ́n wọ́n wọ́n wọ́n wàdí mi ní wàdí mi. Eh. sọ fún látọ̀ọ́ kẹ́ ojú rẹ̀ ẹ̀rọ àgùntàn rí ìkan ah! ọjọ́ ìjùmọ̀ abẹ́ lọ ẹlọ́bàá àtàdùwà wà á fi àgbàbẹ̀ àdílé fún àyà rẹ̀ lónìí àgbàbẹ̀ àtúbẹ̀ àgbàbẹ̀ kí bá ní títẹ̀lé ọlọ́run kí ni ìtumọ̀ rẹ̀ ìtẹ̀láṣẹ ọlọ́run ìjìnà sí tọ́lọ̀ kọ̀ nílẹ̀ ń tẹ̀lọ́ ti ní máa ṣe ká sì máa ṣe tọ́lọ̀ ti ní máa ṣe kí ni a ti wa tá a ẹni tí ti níyàwó níyàwó rẹ̀ ọ̀dà yóò mọ̀ pé bí ó ti yàwó ẹni tí ò ní ìníyàwó ó fẹ́ tó dáa síbẹ̀ nàjọ débi tó ń tó ìrẹ́jẹ mi láti mú ọ̀sìn gẹ́gẹ́ jẹ náà alhamdulilá yóò dà yóò dà yóò dà yóò dà ọ̀rọ̀ gbígbé sáì díẹ̀ díẹ̀ rẹ̀ ọlọ́run ti rọrùn.

àwọn obìnrin tó dà ọwọ́ afẹ́ yìí fáyìn ọbẹ̀ sọ kọ́ọ́lìtì wọn tó o bá ti mú yùn má yà má dá wà láàlẹ́ kan fíyàwó rẹ̀ dá torí wọn náà rí bẹ́ẹ̀ kó tó fẹ́ má kọ̀m̀plẹ́ǹ má bọ́bá fẹ́ fẹ́ mi ní ọmọ tó máa wá ká ọ̀sọ́ọ̀lì ṣáàdù obìnrin eré tó bá ti jẹ́ pé ìyẹn lóbìnrin ó fi dá ọlọ́pìn náà fi jẹ́ ní bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ kò ní quality tí ó sọbìnrin tí obìnrin rí ó náà ní quality tí ó sọpìnrin ọ̀dọ́kùnrin ọlọ́ni kọ́ ní káàtún nítorí bẹ̀rẹ̀ ní ẹ lọ wọ́n tó tafsir tẹ́ẹ̀rì wọ́n ní kọ́ ní káàtún mùtí ààtún mùtí ààtún ni wọ́n tẹ̀ wọ́n tù ọ̀hún lọ́bìnrin tí má tẹ̀ láṣẹ ọlọ́ títí má jọ̀rọ̀ sọ̀kọ̀ sẹ̀kúrẹ́ ọ̀dọ̀ ntọ́kọ́ ń torí àṣẹ ọlọ́ọ̀ ní pípọ́ ọ̀dọ̀ ntọ́kọ́ wà láàyè ibi kíkẹ́ ní ọdí dé bá ọ̀pọ̀lọpọ̀ máa lè dìde ọ̀pọ̀lọpọ̀ lé òní obìnrin yìí ṣe mú sí àátún tí wọ́n bá ti bí bẹ́ẹ̀ bá sọ pé ọlọ́run kò fẹ́ gbọ́ wàhálà oṣù mọ́lẹ́ tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn yóò ti máa wò wípé ti ń ti fẹ́ lè ẹ̀dí fẹ́ gbàwé mẹ́sì bí ò ti ẹ̀dí sọ́bọ̀ ọ̀tà ẹ̀mí ìyá ọmọ sọ bẹ́ẹ̀ bàbá wa fẹ́ yanjú àlámàrí ọ̀rọ̀ nínú ilé sọ̀rọ̀ ọlọ́wọ́n bò jẹ́ ti bára wa sọ̀rọ̀ kò ní lójútu mọ́ eléyìí ọmọ àti oyè wáyé kété ní àti iná bá fẹ́ jẹ́ ni eré tá a bá fẹ́ jẹ́ ni tó já àbí ká jẹ́ ni tó ní tẹ̀lé bá fọ́lọ́ tó bá rí bẹ́ẹ̀ wá àti ẹ̀wọ̀n lọ́ọ̀hà ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ láṣẹ ọlọ́run máa ṣe ọlọ́run ẹ máa ṣe má ṣe ọlọ́run ẹ sí i. tẹ́ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run lẹ̀ ń tẹ̀lé yẹn wá fi ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá lẹ̀ ń ọrụ ọlọ́run ọrụ tẹ̀lé ọrụ tó ọrụ nítorí wọn pé ọlọ́run lọ pàtàkì bí àwọn oníkùránì yìí wọ́n ní kùránì mọ́ gbàdúrà lẹ́yìn àlùkùránì. ẹ máa tẹ̀lé ń ṣe ọlọ́run torí wípé òun ni alárìnà láàrin ẹ̀yìn àtọ́lọ́m ẹ dákun iṣẹ́ kí alárìnà máa ṣe. alárìnà máa ń fi ẹni tóbìnrin ọ̀fẹ́ mọ̀ bí máa ń fi ẹni tọkùnrin náà ọ̀fẹ́ mọ̀ síbẹ̀ ní àjẹkọ̀ ó ní líǹkì líǹkì lálárìnà wọ́n ní tààrà láàrin náà yín tí ò bá wá ní tààrà láàrin náà yín tí wọ́n ń ké bó lẹ́sìn mọ́ra yín ìwà àtòmìnrin ta ló mú yín mọ́ra yín alárìnà wa àtọ́lóhùn wọn làwọn aránṣẹ́ ọ̀rọ̀ a lè mọ lóhùn tá a bá tẹ̀ láwọn alárìnà nílá bí máa ń sọ yí pé wà sáyé kò wà tó ṣe pé ọ̀ràn yẹn wà sáyé tó ṣàlàyé yàrá àwọn wà sáyé tó wà ṣètìyàwó tó bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run tó bá fa àwọn kan ṣe wà sáájú láàrin ìrìn àtọ́ lọ́wọ́ ọ̀dẹ̀ lẹ́bọ̀ ló jẹ́ kí lára àwọn tó bẹ̀rẹ̀ ìsìlámù ní kí wọ́n jẹ́ ara bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ náà wà ṣe ẹgbẹ́ ọkọ̀ mi yé kẹ́tọ̀ bá fi alárìnà sáàrin ìwà àtọ́ jẹ̀dẹ̀ wọn wá ń

sẹ́rí tọrọ yẹn fi pàtàkì ní pé àwọn èèyàn tẹ́ ń bẹ wọ́n là lè dá ọlọ́run mọ̀ fúnra wa kí á ní ìlú tọ́lọ̀ rẹ̀ kí ló dé wọ́n nítorí pé intelligence tọ́lọ̀ wọn bá fún wa ó ti dá fún wa wípé kó lè gba ntọ́dà tó ń bí àwọn ágímẹ́ǹtì tó lágbára ni wọ́n wà ní wípé ànábíwá Ibrahim alayhi salatu wa salam àti pẹ̀lú fúnra rẹ̀ ló di nígbà tó rọ́ṣùpá ọ̀hún sáfẹ̀ ìgbà tó rọ̀ sáà ọkọ̀ rùpọ̀ lọ ní létà ó ní sọ àgbẹ̀bọ̀ lè jọrọ̀ pé observation ló fi mọ́ lọ he continued to observe until he detected Allah tí ọba dúró sílẹ̀ ó sọnù tányányá ẹ dákọ̀ àwọn ànẹ́bí ọlọ́ọ̀ kí ní ẹ má fi mọ́ lọ kí làwọn ànẹ́bí ọlọ́ọ̀ fi máa mọ́ lọ wáàyí ọlọ́ọ̀ ni ó fi máa wọn. tẹ́ẹ̀rọ ti dé Musa ó kú ní Madiana ń lọ pẹ̀lú ìyàwó rẹ̀ pẹ̀lú àti ọlọ́run fẹ́ ránṣẹ́ ọkọ́kọ́ jó mọ̀ ọ́nà ọ̀rọ̀ náà ìmọ́lẹ̀ ní rí ìgbà tó tó rẹ̀ ìnàkàbìlì wá ìgbà tó ń sọ pé ohun tó ń gbọ́ yìí ọlọ́run ọba rẹ̀ lọ tó ọba rẹ̀ lọ gbọ́ kó o lè bá wa ní ju ẹ̀rú ń bá ní tún mú pàpà rẹ̀ ti mọ ọlọ́run bá ẹni wa mọ ọlọ́run rẹ̀ ọ̀nà ọdún rẹ̀ ibi tí mo lọ bá ntọ́ fa wá àfi rọ̀ṣúlà nù ẹtẹ̀ lọ́lọ́, ẹtẹ̀ lé ẹ wá máa wò ẹ níbi kankan láyé rí wá àfi àtẹ́wà rí tó máa àfi láyé wá àfi àfi wá ọjà kù torí pé méjèèjì wà papọ̀ ní kọ́dà kò sí fa àti ọ̀rọ̀ sọ́dà kọ́ jẹ́ fa àní ọjà kò sí torí fa náà tuntun wọn tààfẹ́ kọ̀ọ̀kan ní pẹ́ yìí wá àlẹ́ máa rí wá àjẹ̀ ní mọ́tòlákùlẹ̀ àfihàn kò tí wọ́n ti fi kan wà lẹ́yìn méjèèjì wà papọ̀ torí pé tọ́ ọlọ́run ó lè máa ti ń jẹ́ tọ́ ọlọ́run ọ̀dọ̀ anábì náà ló ti mọ̀ ẹ dákọ̀ ẹjẹ́ àjọ yé kí wọ́n lọ máa jẹ́ kọ̀mọ̀sí ní ànábì lọ sọ bẹ́ẹ̀ súnà ní bàbá wa sọ na wà á gínú tí wọn wà má yà ń pípọ̀ àrùn ìhàwà kì sọ̀rọ̀ ọ̀fẹ́ wa ilà wa yóò ìjọba bá fi ránṣẹ́ sí ní sọ ó tún wá ní ìbá i lọ́mọ sọ sí ọ. ẹ dákun torí ìtọ́ wà á fi pẹ̀lú láṣẹ nítorí àwọn bá sọ ẹ tẹ̀lé nítorí kọ̀ fún yín nípa rẹ̀ ẹ sí wá àfi ẹ̀wọ̀rọ̀ sí ó. ẹ máa tẹ̀lé ìránṣẹ́ ọlọ́run bìtìbá ìsúnnàtì wàsáyé aláhádé yìí ẹwọ̀n kan ẹ máa tẹ̀lé súnnà rẹ̀ orí ìlànà rẹ̀ ni ẹ ti máa bẹ́ẹ̀ bá rìn lórí ìlànà rẹ̀ ẹ mànà ní ló fa wà ní tòbí ẹwọ́ hàn dáadáa tẹ́ ti ń tẹ̀lé ẹ mànà contract òní ti tẹ̀lé ẹ lé ẹ lé mànà kẹ́nìkan sọ fún ọ pé isi lè dọ́lọ́ ọmọ fún ara rẹ̀ ìdí ń sọ fún ọ ní pípọ̀ wá sọnù ìlọmọ yìí wà tẹ̀lé wa wa. ìlànà anábì lọ́wọ́ tẹ̀lé tó fi sórí rẹ̀ ọ̀ lè mọ lọ́hùn wọ́n ní ẹni ọba tẹ mọ̀nà ló yẹ ká tẹ̀lé wà jáde náà ọ̀rọ̀ sí. Nǹka pàdé rẹ̀. Ọ̀rọ̀ bí yòókù ọ̀rọ̀ bí ọjà iná tó rú. Ah, Tìbẹ́ta fẹ́ lómẹ́ni ẹni bá mọ̀nà Ló yẹ ká tẹ̀lé àwọn ànábì ọlọ́run ọlọ́run ti fi wọ́n mọ̀nà ẹni tó náà bá mọ̀nà orí ẹsẹ̀ wọn ni ó fẹsẹ̀ ní. tó o bá fi yé ẹsẹ̀ báyìí kó o níbi wọn gbẹ́sẹ̀ lé ọ̀sọ̀ nù kò lẹ́rọ̀ kò sí mímọ̀ rẹ ṣe lè tó ọ̀sọ̀. tá a bá ti fẹ́ sọrí ire láyé ká fẹ́ sọrí ire lọ́run àfi ká tẹ̀lé ọlọ́run ká ránṣẹ́ ọlọ́run. mo rò pa àjọ mi nítorí wípé tọ́ àwọn méjèèjì tọ́ à téèyàn ò lè rọrọ̀ pòǹbì kọ̀ọ̀kan ń bẹ̀ ní ọlọ́run fi máa lọ àfihàn wá àfihàn wà kì í sábà lọ àfihàn lọ́wọ́ àwọn ọ̀rọ̀ wá àfihàn wá àbí òkùnkùn gbé wá àfihàn wù tiẹ̀ náà wà. ń yìí máa ń yóò kẹ́ ọ̀rọ̀ sóòlà. فما أرسلناك عليهم حفيظا ẹjọ́ lọ ṣe mọ̀rọ́jà dáadáa tó jẹ́ ní bẹ́ẹ̀ ní yìí ìjẹ́ sí ìsì lọ máa ń yóò tẹ́ ọlọ́ọ̀ni ẹni tí bá ti ń tẹ̀lé mi fàkọ́dẹ̀ àtọ́ àmọ́ ilé yẹn ti torí wípé ní ṣe ta nẹ́bí òun náà ní tọ́lọ̀ kò ṣe separate kọ́mà ní ká ṣe tọ́lọ̀ ká ṣe tà lọ́tọ̀ ara ọlọ́run bọba tó rà rẹ̀ káwá ní fàyí táwà láyé tó ń fàyí táwà láyé tó ń bá túnlẹ̀mọ́ alárọ́dù ilẹ̀ ìtàlá fàyí táwà láyé tó ń tẹ bá wá yarí tẹ́lẹ̀ sí ń tàwa láìtó tí ẹ bá ní ara ẹ bá lẹ gún ìsì tọ́lọ̀ ẹ̀kọ́lẹ̀ fàínà máa aláàrọ̀ tí ó lè láàrin ọlọ́rọ̀ ní ọ̀ràn ayẹ̀ ẹni ara ń ṣẹ́ oníkó múṣẹ́ dògóngó bóòrùn bá ti múṣẹ́ dògóngó tán ó ti bọ́kùn ti ẹ̀ lọ́rùn ó kù sọ́wọ́ yín ẹni tí ó gbà yọ bá mẹ́ mọ̀rọ̀pá gbọ́mìyẹ́

Àdọ́mọ́dà ló kú fi ọjẹ̀ ká. Àìrí òbí àìbọ́kù lé àgọ́rọ́gbà ló kú fi ọjẹ̀ ká. Àìrí òsí ọ àìgbọ́kù sí. Àdọ́mọ́dà ló kú fi ọjẹ̀ ká. Àgọ́rọ́gbà ló kú fi ọjẹ̀ ká. Àìrí òsí àìbọ́kù àjọ máa gbà lóòkù tí ó jẹ wọ́n ti àbáàdì rẹ̀ wù àjọ máa gbà lóòkù tí ó jẹ ká àwọn ọmọ ti wà ń bẹ̀ àwọn ọmọ yorùbá àìrí òsí ọ àìgbà òṣè àgbà máa gbà lóòkù. ọlọ́mọ sí alájọ mọ́ gbà ó lójú ọ̀tá abájọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ ṣe ńlá ọlọ́run tí ó ṣe é lò fún wa. àǹfààní èrè tí ń bẹ́ ń bi nílò ọlọ́mọdé wọn wà ọlọ́kọ́sọ àná wa kọ́jọ àdúrà wa iná owó òní alọ́sí lẹ́kítọ̀ kan tẹ́lẹ̀ ní ló já pẹ́ bẹ̀rẹ̀ ẹ má jà torí pé ọjọ́ ti lọ díẹ̀ bàbá rẹ̀ tó tí ọba sí ẹjá máa kalẹ̀ ọlọ́run bò ká máa ọdún náà kalẹ̀ ṣùgbọ́n pàtàkì هذا وصلى الله على محمد وعلى اله